إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى اله وصحابته ومن سلك سبيله واهتدى بهديه الى يوم البعث وبعد السلام عليكم ورحمه الله تعالى وبركاته gbogbo ọpẹ́ tí ọlọ́run ọba kan ṣoṣo allah náà ní ṣe ọba tí ò lórogún tí ó sì ní ẹnì kejì adúpẹ́fọ́ba yìí a sì yìn ajẹ́dẹ̀ pé a ò ní ẹlòmíì tá a lè sìn táwa jèrè tá a ní jìyà lẹ́yìn ká sin ọlọ́run kan ṣoṣo allah ajẹ́dẹ̀ pé jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ rẹ̀ sí ní pẹ̀lú ìkẹ́ ọlọ́run kó máa bá kó sì máa bá àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà tó ń jọ ṣe wàhálà ẹ̀sìn àti gbogbo olùgbọ́lọ́ngbọ́lọ́kùnrin àti lóbìnrin tí bá ń lo ìlànà oníṣẹ́ ńlá Muhammad pẹ̀lú dáadáa tí sì dìjọ́ ìdájọ́ kókó ọ̀rọ̀ wa ní òní wọ́n ní ta'amulu rasul sallallahu alayhi wa sallam ma'a sọ̀hábà ridwanullahi alaihim ajma'in ìbáṣepọ̀ tó wà láàrin oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàbíẹ̀ tí a bá wo kókó ọ̀rọ̀ yìí a ó rí i pé ó yà sọ́tún sósì téèyàn máa wò ó pé agbègbè wo la fẹ́ lọ àmọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ wọn fi ká lọ ọlọ́run dákun masa fún wa wí masa fún wa gbọ́ masa fún wa lò ọlọ́àjọ kan ṣoṣo ọlọ́run ta nínú wa tí ń ka sírọ́tù rọ̀ṣùl tí ń ka ìtàn ìgbésí ayé ànábì mu'alliman aw muta'alliman arọ́mọ kéwú tí ń lọ lé kéwú àwa yé di tó kó lọ́wọ́ àwa yé owó sábà tíra síra ń bẹ́ẹ̀ ìtàn ìgbésí ayé oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àbólùkọ́ náà ní ń kọ́ni lẹ́kọ̀ọ́ tó wá sí wípé ń kọ́ wa ń rán wa létí ìtàn ayé oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ wa akuru láàrin yìí àwa ń rọ̀ wá ká dákun ka ìtàn ìgbésí ayé aṣáájú wa àwòkọ́ṣe wa oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ìṣẹ̀mí ayé anábà Muhammad ọ̀rọ̀ ńláńlá ni bàbá ń sọ̀rọ̀ nípa ayé ìgbésí ayé ànábì à ń sọ̀rọ̀ nípa man huwa akrami man wulida ẹni tó dáa jù tó lápọ̀nlé jù nínú gbogbo ẹni tí wọ́n bí ni wà á zu man fuqida ànábì lẹni tí ó níyì jù tó ga jù nínú ẹni tá a pàdánù rẹ̀ tí ò sí láyé má anabi lẹni tó dáa jù nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba khaliqan wa khuluqa lẹ́wà níwà lẹ́dà akhrajallahu ta'ala bihili ibada min dhulumati al-jahli wa darakati shaqa jinan anabi lọ́lọ́run lò gẹ́gẹ́ bí sábàbí tó fi àwọn ẹrú Ọlọ́run ọba kúrò nínú òkùnkùn àìmọ̀kan ibi tí wọ́n ti sori ibu tí wọ́n dẹni tí wọ́n wà nù mọ́lẹ̀ ìgbàgbọ́ ajẹ́kí gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan madínú li rasulillahi sallallahu alayhi sallam gbogbo wa la jẹ gbèsè kákàtà nípa ayé òjíṣẹ́ ńlá Muhammad kama nípa ìgbésí ayé kama kama gbọ́rọ̀ rẹ̀ kama lò ó nínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa nínú ìdálẹ́kọ̀ọ́ tá a wí lọ́hùn-ún wọn náà wà létí bó yẹ ká fẹ́ràn oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àti wípé ìmánì wa kò tí ì pé o àfi ká fẹ́ràn ànábì tó bá sọ wípé lágbájá àwọn tí ò fẹ́ràn ànábì làwọn eléyìí ní tí wọ́n sọ nípa àwọn ènìyàn yìí sẹ́ni tó gbọ́ lọ́hùn gbọ́ a gbọ́dọ̀ má fẹ́ràn ànábì nítorí wípé ànábì ńkọ́ ẹni tá a gbọ́dọ̀ má fẹ́ràn rẹ̀ ni wọ́n ṣàlàyé fún ọjọ́ náà nípa bó ṣe yẹ ká fẹ́ràn ànábì báwọn sàhábà kan bá lùgbà bí wọ́n ṣe fẹ́ràn rẹ̀ àwọn sálàfù sọ́ọ́lì àwọn ẹni dáadáa àwọn tàbíùn bí wọ́n ṣe fẹ́ràn oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọlọmọsàbà kẹwọn tó fi máwọn àlùfáà wa wọ́n fẹ́ràn òjíṣẹ́ ńlá Muhammad púpọ̀ náà ni wọ́n fi tẹ̀lé lánàá rẹ̀ wọn ò kọ bí ntànàbí gbé wá míì kódà bọ́ ta ko ti bẹnu àṣà láwùjọ ẹ̀yẹ rúṣin ọlọ́run ìgbà tá a ti mọ bí àwọn tó ṣáájú ṣe fẹ́ràn àwọn ìṣẹ̀lẹ̀ Muhammad tó ẹ jẹ́ nítorí àwọn àpèjúwe kan wá ká fi mọ bí fẹ́yìn ẹ̀sìn pọ̀ tó ìkànnì àwọn tó bójú ìṣẹ̀lẹ̀ Muhammad ló gbà lóbìnrin àwọn ńgbà tó di yọmọ yọmọ ọhọdì ojú ogun ọhọdì anabi lójú ogun àti àwọn sàbíẹ ní mùsùlùmí lọkùnrin àti lóbìnrin ìyá kan wà ń bẹ ìyá yìí minal ansor nínú àwọn ará madina nìyá yìí wà ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tí yẹn máa ń gbà kányàn náà ni àwọn mẹ́rin tí náà ni àwọn tọkàn yìí ṣe lọ sójú ogun. So bàbá ìyá tá à ń wí ọlójú ogun ọkọ ìyá tá à ń wí ọlójú ogun ọmọ ìyá ìyá tá à ń wí ọlọsójú ogun ọmọ obìnrin ọmọkùnrin tí ìyá yìí bí ọlọsójú ogun àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n abógun lọ ee wọn kálukú wọn darí ogun wọn darí ogun bọ wọn á wò pé ha nǹkan má ṣe ìyá yìí bóyá ló ṣe gba kínní ìmára báyìí wọ́n wá túfọ̀ fún un nítorí wá béèrè mi wípé ṣé nǹkan kan ṣáṣe oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní kullu musibatin ya rasulallahi ba'daka jalal ha olówó oníṣẹ́ ńlá Muhammad nígbà tó ti wà dáadáa ń gbogbo mùsíbà yóò wò lè jẹ́ tó tún ṣẹlẹ̀ tó bá mi nǹkan kékeré ni ẹ wò fẹ́ẹ́ sọ̀rọ̀ pé eléyìí ó yẹ kó dákú kó máa wọ́n mi lé lórí mi kó máa wá fà á kó máa tú sọ lára báwọn èèyàn ṣe ń ṣe láwùjọ wá yà yín lónìí kó máa pé dákun má kó kànga kódà ní ẹjọ́ wà pé tiẹ̀ bọ́ lóòótọ́ ó ṣe sùúrù ni eléyìí pọ̀ ṣùgbọ́n ẹ worú tí ya yìí wí òní kúlù mùsíbà tí ń bá dàkà ya Rasulullahi jẹ́lẹ̀ gbogbo tí jẹ́ mùsíbà tó bá ṣẹlẹ̀ tí ó bá ti fọwọ́ kan òjíṣẹ́ ńlá Muhammad kan náà rọrùn ẹ wò fẹ́ bó wàá ní ìfẹ́ tà wá sànàbí o ìbéèrè tí ọmọ wáyé ni báwo nífẹ̀ẹ́ tiwa lónìí wọ́n dàgbé ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa sànàbí kò ẹnu wa tá a fi ń sọ pé a nífẹ̀ẹ́ rẹ̀ náà ni hubban bila ìfẹ́ tí ò ní ìtẹ̀lé nínú tí ò ní ká lo ohun tá a gbọ́ nípa rẹ̀ mujadadil inshad aka máa da lórin ni a máa da ní wákà anabi tèmi nìkan anabi tèmi nìkan anabi tájọ wàlìjánà èyí wọn awọ ẹni tí ń dá wákà yìí pé àṣẹ wọ́n ilé wàlìjánà báyìí pẹ̀lú anabi màmá náà ni ó gbà mí ni ó gbà wọ yìí ó bọ́dà láyéra ṣé bó ṣe ṣe yìí anábì ṣe lè gbọ́ báyìí anábì lè ṣe ó lè ṣèpẹ̀rẹ̀ báyìí ibi tí ìfẹ́ wa wà lónìí káàkiri máa dárin ká máa kọrin pẹ̀lú anábì ni kódà orin kíkọ yìí ó débi wípé wọ́n tún fi ti Yorùbá bọ̀ ìkànnì àwọn àlùfáà wa ní yunifásitì kì í ṣe Yorùbá <laughs> olókùn àṣà kìí ṣe òun ó ní yorùbá fẹ́ràn ijó púpọ̀ tínú yorùbá bá ń dùn yorùbá ti sí ijó nǹkan wo tí ì ṣe dáadáa wọn lè jẹ́ pé wọ́n bá ti ń ṣèjọ àbá ń ṣe náwó kan ìlú ọ̀wáyé ijó náà sì wáyé ó lè lè wá mọ́ wọn láà débi ọ̀rọ̀ àlẹ́ Muhammad ó dé wọ́n dá wákà kan ọ́ làwọn gbọ́ gbà táwọn wà ní secondary school pé gbàtà bí Muhammad sáyé àwọn màláìka wọn ń sọ̀kalẹ̀ wọ́n sì ń jó wọ́n sì ń yọ̀ ha àwọn màláìka agbọ́ pé wọ́n ń yọ̀ wọ́n tún ń jó náà màláìka náà tún ń jó ṣùgbọ́n gba pé ẹjọ́ Yorùbá ń kọ́ ẹjọ́ àwọn tọkọ rẹ kọ́ nípa wípé bí ìdùnnú bá bá Yorùbá yóò yọ̀ yóò jó lọ́sọ̀ wá rò wípé ní báwọn ṣe máa jó òun àwọn náà jó bẹ́ẹ̀ njọ́ náà lọ́wọ́ àwọn mọ̀lẹ́kà o ńgbà tí ọlọ́run ní kí ibi yóòhùn la kàkún wípé afẹ́ràn ànábì ibi ká máa fà ànábì kọrin làwọn òkè bóyá ti bẹ̀ ànábì àti ibi ká máa pò lórúkọ rẹ̀ n'be ń bẹ láwọn kan bí wọ́n sì náwó o Muhammad o Muhammad náà o Muhammad o. Muhammad mu bá kata lọwọ ọ̀sán ẹ wá wípé kí lẹ̀ ń kírò sí sí Muhammad ní pé kí ni kí ló gbé yín òun sọ́dún ó lè dùn mọ́wọ́ náà bàbá bí ni bàbá ń jẹ kó máa pe àjàgbé náà ni o ajagbe náà ni fún nù kí wa a sì rò pé <laughs> eléyìí ṣe fẹ́ ànábì o níta nílò fẹ́ ànábì sí lọ́dọ̀ wa ní àbí káwọn yẹn máa pariwo káwa ni ẹ dákun sọlá àbí kẹrìmì ń bẹ yẹn o ó rò pé ẹ dákẹ́ ń bẹ o ẹ dákun ariwo sọlá àbí kẹrìmì ń bẹ yẹn o eléyìí ṣe fẹ́ ànábì lóòótọ́ kì í sọ̀dọ̀ wa ń bíbá yìí nìkan kódà àbádé ilẹ̀ ẹ̀rú bá wa náà bí ẹ bá ti ń bínú wa ní sọ̀dọ̀ ànábì wọ́n mi pé ṣe sùúrù díẹ̀ nù kì í ṣe ìfẹ́ ànábì kéyìí wọn o ìfẹ́ ànábì laysa kalimatin tuqal kì í ṣe gbólóhùn tá a kàn máa sọ lẹ́nu pé mo fẹ́ràn ànábì mo fẹ́ràn ànábì wala kí sọ sọ ntòrò wa kì í ṣe ká kàn máa sọ tán à ń jọ kan àwa ṣe kínní kan bí kò sí wípé ìfẹ́ rẹ̀ ìtìbá ni a máa tẹ̀lé tó bá gbé wa ni kódà bí nǹkan náà bá korò lára wa kódà bí nǹkan náà bá àwùjọ wa mu wọ́sẹ̀ ìbàlẹ̀ hùdà ká máa rìn lórí ojú ọ̀nà tánàbí gbé wa fún wa wọ́tà hakiki mọ̀ ní hajjihi fi hayatina bánàbí ṣe ṣàlàyé bá ṣe máa lu ayé kárípà ń tẹ̀lé ṣùgbọ́n tí a bá ní pé orin nìkan la fi ṣe a jẹ́ pé à ń tara wa jẹ o a fẹ́ràn rẹ o àwọn tó ṣáájú wa wọ́n fẹ́ràn nẹ́bí sallallahu alayhi wa sallam wọn wá wọn wá máa wí lẹ́nu lásán bóyá bá ń wí gbólóhùn lẹ́nu lásán tí ò bá sí lílo ntẹni yẹn ní kéèyàn ọmọ ìlú ń bẹ a pé èèyàn fẹ́ràn ń o kó dẹ̀ já wo àpẹẹrẹ ọkọ síyàwó. Si tíyàwó bá ń lọ tí ń bọ̀ tí ń dá wákà ọkọ òun lólórí ọkọ òun olówó orí òun ọkọ sì ní nǹkan ló wù ń jẹ kò sé fún pé ń bá padà yá sọ fún pé fẹ́ràn mi torí ntọ́ni máa jẹ ní tí ó sì tí ó jẹ tí ó ọ̀daràn mi tọ́jú ẹ̀ fún mi ó kéré yẹnyẹn paracetamol ni mo lọ lò kọ wá wá lóun lo paracetamol tóun òun ọmọ kí paracetamol ni máa lò ní ara paracetamol paracetamol paracetamol paracetamol paracetamol paracetamol sẹ́ẹ̀rì pé àwọn yóò ní ilé ìyọ̀kọ̀kọ̀ gbádùn náà kìí ṣe bí kọ́ ọ máa dákọ̀ paracetamol ló fi gbádùn ó lò tí wọ́n ní kọ́ ọ máa lò kó lè jẹ́ sábàbí fún àárẹ̀ tí ń ṣe ọ́ ni àwọn nǹkan wọ̀nyí ní ká dákun ká jáwò dáadáa ta ló fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam ntọ́ fẹ́ràn rẹ̀ kọ́ náwó owó náírà ní ẹ̀nà ẹ̀mọ́nàká gbogbo irú àwọn ẹ̀sìn lélẹ́yìí ẹ̀sìn ẹ̀ntọ́ bá ni kó ṣe ń tà ànábì ni pé ká ṣe nígbà tí ń bẹ láyé ẹ̀yẹ rúṣin ọlọ́run nínú alukur'an suratu ali imran aya thirty two thirty one dé thirty two ọlọ́run ní báyìí a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim qul in kuntum tuhibbuna allaha fattabi'uni yuhibbukum allahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurun rahim qul ati'u allaha wa rasul fa in tawallaw fa la yuhibbul kafirin ọlọ́run wa anabi sọ fún wọn yìí pé tí wọ́n yẹ pé lóòótọ́ lẹ fẹ́ràn ọlọ́run fattabi'uni ìmí anabi ni ẹ tẹ̀lé ìtẹ̀lé tèmi anabi ni kẹjọ múmúláyà yín tó bá ti rí bẹ́ẹ̀ yuhibbukumullah ọlọ́run bó fẹ́ràn yín yín nìkan kọ́ o yóò tún wá forí ẹ̀ṣẹ̀ yín jì yín tó kọ́ ọba ọba aláforíjọba tí máa kẹ́ wà anabi sọ fún wọn yìí pé ẹ tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ni ẹ tẹ̀lé tànàbì rẹ̀ tẹ́ ẹ bá padà tẹ́ ẹ lẹ́ẹ̀ ní tẹ̀lé tọ́lọ́run tà nẹ́bì nífẹ̀ẹ́ sí ẹni bá kọ nẹ́bì ilẹ̀ òun tó ya sí tọ́lọ́run nẹ́bì torí náà ìmọ̀ lo súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní kọ̀rọ̀ ní gbangba náà ní o bákan náà gbogbo tí bá ń jẹ́ bó ṣe òkàdísì yìí kó yapa sí ohun tá à ń lò láwùjọ wa ká má sọ wípé a ní lò tẹ́bá wọnú alukur'an ọlọ́run wa ma atakum rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu ohun tí òjíṣẹ́ ọlọ́run mú wá fún yín pé ká ẹ ṣe ó ní ẹ má ṣe èyí tó ní ẹ má ṣe ẹ fi kalẹ̀ ó wà ní suratul hashiri àyà ẹlẹ́ẹ̀keje bákan náà ọlọ́run dárúkọ ní alukur'an pé ẹ tẹ̀lé tòun ẹ tẹ̀lé tó jíṣẹ́ òun ní alukur'an ní ọ̀nà nǹkan bíi thirty three ní alukur'an ní ọ̀nà thirty three ayé ilé ìlọ́fà àti àfàwọn Ibn Qayyim rahimahullahu ta'ala Ibn Qayyim Jawziyya oní wa min al ma'a rasul sallallahu alayhi wa sallam alla yustashkalu qawluhu àyè sọ̀rọ̀ nínú pa fẹ́ràn ànábì nínú pa lọ́dàbí pẹ̀lú ànábì òun ni ká má máa sọ ọ̀rọ̀ ànábì di ìṣòro ìpè àǹtọ́wá wí fún wa yìí ẹ tí ọ̀wá lé báyìí kò lè ṣeéṣe jàre àlè ló jàre àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ bí kò ṣe wípé a gbìyànjú ká wo ìgbésí ayé wa ká rọ ìgbésí ayé wa kó fi ṣe déédéé ntọ́nà àtànábì rẹ̀ pa wá láṣẹ ni nínú kan náà àwọn ìlú mùsùlùmí ilẹ̀ Saudi Arabia ọlọ́run lákòmọ́sà bá ṣàlékún dáadáa wọn bẹ̀ torí pé kíbúlà gbogbo mùsùlùmí ni ibùdójúkọ gbogbo mùsùlùmí ni gbogbo tí wọ́n bá ṣe wọn èjẹ́ kó takò àkókò ìrun wọn èjẹ́ kó dìrùn lọ́wọ́ kódà mọ́ná tí pípa táwa wà ń bẹ̀ bí wọ́n bá fẹ́ ṣe graduation ní yunifásitì táwọn fẹ́ jáde alẹ́ ni wọ́n fi sí tí ò ní díṣẹ́ lẹ́yìn ṣáì tèmi díṣẹ́ ẹnìkankan lọ́wọ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì pírẹsidẹ́ǹtì ọ̀wá o àbí gọ́vùnà lú yẹn wọ́n wà ní báadà sọ̀láàtì ìṣáì nígbà tó bá kí ìṣáì tán kò ní dìrùn lọ́wọ́ ṣùgbọ́n lónìí àwọn àwò pé ẹ afẹ́sẹ̀ kankan ẹ àsìkò ládùúgbò bọ́lọ̀ ń ṣe fún wa lásìkò tó àákàgbo mẹ́wàá sínú invitation àwa níbẹ̀rẹ̀ tí èdè àgbo kan tani ọ̀sán ìmọ̀ yìí pé àyè lọ́ọ́ bá wa ń bẹ̀ ẹ báyìí làwọn wa tó òun ẹ ṣe jálọ kírun bàbá kírun tán kátó padà ntẹ́wọ̀n yóò mọ̀ sọ ni pé àwọn yóò tú sáwọn yóò tú ni àbíkẹ́ bá wọn sọ̀rọ̀ ọlọ́run ẹ bá béèrè pé kí ni wọ́n ń ṣe wọ́n lè pa àwọn ń ṣe wáàsí wọ́n lè pa àwọn ń ṣe mòlúdì wọ́n lè pa àwọn ń ṣe ṣàhádà ẹ dákun gbogbo àwọn tí wọ́n bá dánwó eléyìí wò kí wọ́n bẹ̀rù ọlọ́run ọba àmọ́ jẹ́ ká wa kó ṣe déédéé ntọ́lọ́ àtànẹ́bì ń fẹ́ ni a kì í máa wò wípé àsìkò wa kò bá mu nínú pé èèyàn fẹ́ràn ànábì òun náà ni sallallahu alayhi wa sallam ká máa ka ìtàn ìgbésí ayé rẹ̀ tá a ti sọ fún wa lẹ́ẹ̀kan ká sì máa tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún sallallahu alayhi wa sallam àwọn ọ̀rọ̀ rẹ̀ ká máa kọ́ kọ́ máa jẹ́ bí fútọ̀ tiwa kọ́ máa jẹ́ pé ọ̀rọ̀ àwọn ará gárùgù ọ̀rọ̀ àwọn oníròrí jọ́hun òun láàmà wá lò láàmà wá gbé lárugẹ eléyìí nǹkan arapa fẹ́ràn ránṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kásìrí wípé à ń sọ nípa mùjíza àwọn nǹkan àríwòye tó ṣẹlẹ̀ láyé rẹ̀ bákan náà ká má fi èyí tí kò bá tí ì ṣe é lò fún wa nínú ọ̀rọ̀ ànábì nínú àṣà ànábì ká má fi ṣe yẹ̀yẹ́ báyìí lànà bí wí báyìí lànà bí wí sallallahu alaihi wasallam tó yẹ pé nǹkan tó lálàáfíà ni ká gbìyànjú rẹ̀ èyí tá a bá tì í rí ṣe ká máa bẹ lọ́run pé ọlọ́run o dákun má ṣàṣe lílo léyìn náà rọrùn fẹ́mi náà a kì í fìyàn ṣe yẹ̀yẹ́ a kì í fi súnà òjíṣẹ́ lá Muhammad ṣe yẹ̀yẹ́ a kì í sì fi àwọn tí wọ́n máa ń ṣe súnà ànábì a kì í fi wọ́n ṣe yẹ̀yẹ́ nínú pa fẹ́ràn ànábì al-ihtimamu bi sunanil makaniyya gbogbo àwọn súnà tó jẹ́ kaka wọn kún àwọn àyè kọ̀ọ̀kan ẹ pé ilé olúwa nílùú maka òun la tó lápọ̀nlé jù lọ tó pé òun tá a bá kí ń bẹ̀ àgbàládà ìlọ́po ọ̀nà ẹgbẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn one hundred thousand ládàá masalasi sallallahu wa sallam òun tẹ̀lé téèyàn gba agbẹ̀rún lọ́dọ̀ ẹgbẹ̀rún kan lọ́nà one thousand ládàá mọ́sálásí kudus tá a mọ̀ sí méjì làákùsọ òun lọ tẹ̀lé bí ẹ̀ bá sin lọ́wọ́ bá ń bẹ̀ yọgbà ládàá lẹ́yìn tí ọgọ́rùn-ún márùn-ún ládàá ẹ̀rí gbogbo mọ́sálásí yòówù lè jẹ́ tá a bá ti wá sin lọ́hùn àmọ́ gbalada ń bẹ bí àníyàn wa bá a ṣe gbà ṣe ikhlas sincere ta gbà ṣe tó bá ṣe pọ̀ tó kì í ṣe wípé mọ́sálásí kan ní mọ́sálásí ìpìlẹ̀ mọ́sálásí kan ní mọ́sálásí ńlá mọ́sálásí kan ní mọ́sálásí kékeré tá a ṣẹ̀ṣẹ̀ kọ́ ká máa bàbàrà àyè yẹn ká sì máa lọ bẹ̀ nítorí ọmọdé kọ́ rọ̀ lọ́rùn tásìkì bá wà fún un kì í ṣe bí ká máa wá fi ìlú òyìnbó ṣe fáàrí ilé yìí ọ̀tọ́ kà sí pa fẹ́ràn oníṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ká sì má kọjá là níbi ìfẹ́ rẹ̀ anábì ní látàtẹ̀rù ni ẹ má yìn mí láyìn bóró kàmá àtọ̀rọ̀ ti nà sọ́ra ibùnà Maryam gẹ́gẹ́ báwọn ọmọlẹ́yìn anábì wa Isa bí wọ́n ṣe yìn láyìn bóró tí wọ́n ń pè ní ọlọ́run wọ́n ń pè lọ́mọ ọlọ́run walakin kúlù Abdullahi wa ẹ pè wọ́n ní ẹrú ọlọ́run ẹ pè wọ́n ní òjíṣẹ́ ọlọ́run arapa nífẹ̀ẹ́ ànábì nìka nífẹ̀ẹ́ ntànàbì náà nífẹ̀ẹ́ kásì kórìíra ntànàbì kórìíra àwọn muamalat bánàbì sì máa ń ṣe àwọn etiquette adab tànàbì máa ń ṣe ká gbìyànjú ká máa ṣe wọn ká má kórìíra wọn nínú alukur'an suratul azab ayah thirty six ọlọ́run wa ma kana lil mu'mini wala mu'mina. إذا qada الله ورسوله أمره amran يكون yakuna lahumul khiyara min amrihim ọlọ́run kò tọ́ sẹ́ni tó gbọ́lọ́ gbọ́lọ́kùnrin kò tọ́ sẹ́ni tó gbọ́lọ́ gbọ́lọ́bìnrin gbọ́lọ́ àtàníbèrè bá ti pàṣẹ pé níta ń fẹ́ rèé kan wọ́n á máa tún ní choice kan pé táwọn ò ṣe ni nínú pa nífẹ̀ẹ́ ànábì tawalla sọ̀hábàtà tawalla asọ̀hábà abdulwanallahi alayhi ajma'in káfẹ́ràn àwọn tó bójúṣẹ́lá muhammadu gbà àwọn ẹni yìí àwọn ni wọ́n dó tànàbì fi sá àtìlọ́sẹ̀ ní àsìkò tí ìpọ́njú ń bẹ lásìkò tó le orí ẹ̀jẹ̀ wọn náà ni àṣà ìsìlámù dúró lé lórí wọ́n fi ẹ̀mí wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ nítorí tọ́lọ́run a gbọ́dọ̀ mọ́ àwọn fẹ́ràn àwọn tá a wí a sì gbọ́dọ̀ fẹ́ àbùkù kan wọ́n torí pé ẹni àpọ́nlé ni wọ́n ọlọ́run náà sọ fún ọ ní alukur'an oníwàlẹ́dínà jẹ́ omi ìbàdíhìn يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم Ọlọ́run ní àwọn tí wọ́n dé lẹ́yìn ìgbà táwọn ẹni àkọ́kọ́ ti lọ ó dẹ pélé yìí ń kàn wá wọ́n máa ṣàdúrà ní ìpè Ọlọ́run o <clears throat> bá a foríjì foríjì wá sísàforíjì fáwọn ọmọ ìyá wa tó ń ṣáájú wa pẹ̀lú ìgbàgbọ́ ọlọ́run mọ̀jà pọ̀sẹ̀wálẹ̀ tó mọ̀ kórìíra àwọn sàhábà àtàwọn tó ti ṣáájú tí wọ́n wà lórí ojú ọ̀nà dáadáa suratul hashir ayẹlẹ kẹwàá tọba wa rí àwọn èèyàn lónìí tí wọ́n bá ń wíwìkúwì nípa àwọn sàhábà nípa àwọn tó ń bójú iṣẹ́ lá Muhammadu gbà ẹ mọ̀jà wọ́n wà nù wọn o ẹ mẹjọ àwọn àánú àwọn tó mọ sọsọkúsọ nípa wọn ìjà mọ̀ wípé ẹni àpọ́nlé ni wọn ẹni tá a gbọdọ̀ fẹ́ràn ni wọn radiyallahu anhu ọlọ́run ti yọ́nú sí wọn wa radu anhu àwọn náà yọ́nú sí tọ́lọ́run ṣe fún wọn a sì máa wá wíwìkúwì nípa àwọn tọ́lọ́run ọba ti yọ́nú sí ẹ̀yẹ rúṣin ọlọ́run ìjìláàlẹ̀ ahli bayti nabiyyi sallallahu alayhi wa sallam ìjìláàlẹ̀ yaliqu bihi àwọn ilé ànábì agbọ́dọ̀ fẹ́ràn wọn ní àpọ́nlé tọ́tọ́ sí wọn eléyìí ara ojúṣe wa ni àwọn wo là ń pè ní sọ̀hábà sọ̀hábà ìdílárúbáwá ni sàábé ni àwọn bàbá wa túmọ̀ rẹ̀ sí lọ́mọ́sàbà káwọn àgbàlagbà dáadáa sàábé ìdè yìí wọn là ń pè ní àwọn sọ̀hábà ẹ̀yọ̀ kan ní wọn ni sọ̀hábíyù ẹni tá à ń pè ní sọ̀hábé òun náà lẹni tó ṣe pé ní lákìyà nàbí sallallahu alayhi wa sallam mùsùlùmá tó gbà fún anabi wípé òun gbà fọlọ́run lára anabi tó sì kú ní mùsùlùmí èyí tó bójú sẹ́lá muhammadu gbà tó pàdé anabi tó rí tó sì wá tó gbà fọlọ́run lára anabi tó gbà sílámù tó wá kú bẹ́ẹ̀ torí pé gbòòrò àbújá nìkan kan náà nísàlẹ̀ fáwọn náà sára anabi àmọ́ wọn ò gbà fún orí náà wọ́n sì kú lé lórí. elu náà pàdé ànábì sallallahu alaihi wasallam kò gbà fún nípìnlẹ̀ ó padà gbà fún gbọ̀ọ́yà kó ti kó sínú sàbẹ̀ radiyallahu ta'ala anhum ajma'in ọlọ́run lápò sábà yọ́nú sí wọn ẹ̀yẹ rúṣin tí a bá ní ká wá wò ó Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣe pọ̀ pẹ̀lú àwọn sàábé ẹ̀kọ́ ńlá lélẹ́yìí tí a fẹ́ ká di nǹkan tó pọ̀ mú lé lórí anabi bá àwọn sọ̀hábà rẹ̀ ọba wọn gbé pọ̀ pẹ̀lú dáadáa àwọn sọ̀hábà náà sì bá gbé pọ̀ wọn yóò máa wo anabi lókèrè sallallahu alayhi wa sallam wọn máa jókòó tì ní wọn wà pẹ̀lú rẹ̀ fil masjid nínú masalasi anabi máa jáde yìí máa lọ kírun fáwọn sàbíẹ irun kankan ò fún anabi rúrí sallallahu alayhi wa sallam pé ẹ máa kírun mọ́lálejò táwọn yọ̀ǹda àlùfà ń ṣe lónìí àwọn ọ̀dọ́ àfa nìyẹn bẹ́ẹ̀ àwọn tí èsà àfa ṣùgbọ́n tí wọ́n gbé aṣọ àfa wọ̀ táwọn afojú àfa wò wọ́n ẹ máa kírun lọ alálejò náà ànábì èṣe bẹ́ẹ̀ àwọn sàbẹ́ àmọ́ aráàlú yìí nù mọ́sálásí wọ́n súùkì ànábì náà máa lọ sọ́jà nígbà tó ajá nàbí ọlọ́run kókó mọ́ wàá dọ́jà rárá walimanzil ìran ìyàwó náà sì lọ fún rẹ̀ walimanzil wọn máa rà nàbì nù ilé rẹ̀ wasafari wọn a máa ṣìnà àjò pẹ̀lú pẹ̀lú nṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam walhadari wọn bá wà nílé náà wọn a máa wà pẹ̀lú ẹ̀ wọ́n hùn hìrìsúnà ala liqahihi wọ́n hùn hìrìsúnà ala liqahihi wa suhbatihi àwọn sàádé inú wọn máa dùn púpọ̀ káwọn tiẹ̀ wà pẹ̀lú ànábì gbogbo gbà wọn a máa dúnni máa kí wọ́n fi lè rí nǹkan mú lára rẹ̀ kí wọ́n fi lè kọ́ṣe rẹ̀ kódà ó débi wípé ẹni tí ó bá lè wà lẹ́gbẹ̀ẹ́ ànábì ìjọ kan yóò wá béèrè lọ́wọ́ àwọn tó bá wà ń bẹ̀ yìí pé ẹ dákun yìí síbẹ̀ lánàá o kílẹ̀ rí gbólónà ànábì o sallallahu alayhi wa sallam ní pé ànábì ọ̀sọ́rọ̀ ẹ̀ díbi kìnìún wọn àfa táwọn yòó ní súnmọ́ gbé ẹ eh, agbọ́dọ̀ dọ́dọ̀ àfa agbọ́dọ̀ dọ́dọ̀ ṣéwù à tó bẹ́ẹ̀ bafa báfa bá wọ mọ́sálásí gbogbo mọ́sálásí ọ̀dàrú àbí tó bá dé ìjókòó gbogbo àhá ànábì ò ṣe báwọn gbà tí ń bẹ láyé sallallahu alaihi wasallam wọn a máa pọ́n lé o ẹ̀rí wọn a máa kó jìṣẹ́ ńlá Muhammad púpọ̀ sallallahu alaihi wasallam òun náà sì fà wọ́n mára débi wípé Umar ibn Khattab radiyallahu ta'ala anhu nínú hadithi tó ti pé ààbẹ̀ hadithi yìí nínú Sahih Bukhari Umar ibn Khattab ní kuntu ana wa jarin li min al-ansar fi bani umayya bin zayd umaru ní èmi àti ẹnìkejì mi kan bẹ tó ṣe wípé àjọjẹ alájọgbé pọ̀ kúnkún náà natanawabu fi nuzuli ala rasulillahi sallallahu alaihi wa sallam a máa jọ pín ìwà lọ́dọ̀ ànábì wa àjọ máa ń gbapò fúnra wa tànáwùbù ìyá ìzìlú yàwó máa ń wà á ń zèlú yàwó ma níjọ́ míì èmi náà wà lọ́dọ̀ ànábì níjọ́ míì òun náà wà lọ́dọ̀ ànábì fàyìdà nàzàlìtù jí ìtùkù bí kábàdì zàlìkàlì yàwó. umaru ní tó wá sí pé mi mọ̀ lọ́dọ̀ ànábì níjọ́ yẹn yóò wá sọ fún ẹ pé tọ nígbà tó lónìí tó wò sí lọ́dọ̀ ànábì nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí lójúṣẹ́ lá Muhammad sọ nǹkan báyìí báyìí ló ẹni báyìí wá bá ànábì nítorí ànábì fífi sí ní wọ́n wayida wáyé dà nazala fàlà mithla dhalik ǹjọ́ emi èmi náà bá sí ń bẹ̀ tí èsì lẹ́gbẹ̀ẹ́ ànábì tóun ló wá wà lẹ́gbẹ̀ẹ́ mo se lánàá òun ló ṣe bẹ́ẹ̀ fún mi yóò fún mi lábàárì ntọ́ wáyé nígbà tí èmi náà sí kiram fahimu qawla Allahi subhanahu wa ta'ala wa alayhi unzila. ntọ́fà nípa àwọn sọ̀hábà wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba yé ni àwọn náà ló kúkú sọ̀kalẹ̀ fún wama arsalnaka illa rahmatan lil alamin tọ́lọ́run sọ̀nà alukur'ani sọ́tún àmìyá àyà one oh seven ọlọ́run ní wa nàbì aṣíọ́nì ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo ayé gbàtàlàbì ti jẹ́ ìkẹ́ àti ìgẹ̀hún wọ́n wá ń wá ìkẹ́ yìí lára rẹ̀ wọ́n á wà pẹ̀lú ẹ̀ gbogbo ìgbà eléyìí ló tó fi jẹ́ wípé wọ́n máa ń wà pẹ̀lú ẹ̀ àti pé wọ́n tún gbọ́ ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ fún wọn yé nínú suratul ahzab ayah twenty one ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha kathira ọlọ́run ní <clears throat> dájúdájú àwòkọ́ṣe dáadáa òun náà ni ó ń ṣẹlá jẹ́ fún yín o fún ẹni tó bá láfọkàn tẹ̀ wípé òun pàdé ọlọ́run ọba òun pẹ̀lú dáadáa fẹ́ni tó bá fọkàn tẹ̀ wípé òun pàdé ọlọ́run ọba níjà ìkìyàmọ̀ ọjọ́ ìkìyàmọ̀ ọjọ́jọ́ rọrùn fóun irú ẹni bí ó sì máa rántí ọlọ́run ọba gbogbo ìgbà èyàn ló sìn ọlọ́run afẹ́ fún wọn láwọn àpèjúwe díẹ̀ díẹ̀ nípa bánàbí ṣe máa ń ṣe pẹ̀lú àwọn sọ̀hábẹ́ rẹ̀ báwo làwọn á ṣe lónìí ká fi tibẹ̀ kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ báwọn tó bá gbé papọ̀ ṣe tibẹ̀ kẹ́kọ̀ọ́ tó wá sórí ire tọ́lọ̀ tó wá yọ́nú sí wọn kọ́ńdà kò mọ́sà yọ́nú sáwa náà. anabi wa sallallahu alayhi wa sallam nabiyyu rahma wa yu'allimu asahabahu atarakum anabi wa ẹni kẹ́ni ẹ̀rí ńgbọ́dọ̀ tí ní wàá máa sàn náà kà illa rahmatan lil alamin ọlọ́run náà wà níbi gẹ́gẹ́ bí ìkẹ́sí gbogbo ayé ajẹ́pẹ́ ẹni ìkẹ́lẹ́ ànábì wọ́n ọwọ́ kọ́ àwọn sọ̀hábà rẹ̀ àwọn tó jọ lùgbà àwọn sàábì ẹ̀ ọkọ wọn yìí pé èèyàn máa ń kẹ́yìn ni èèyàn máa ń kẹ́yìn ni kódà lórí bánàbí ṣe ń kẹ́ àwọn èèyàn kó fi lè jẹ́ ìkẹ́ anabi àmà nífi ní ṣe wàhálà lórí báwọn yóò ṣe gba tọ́lọ́hún tànàbì ní ọmọ ṣe wáàsí fún wa inú anabi àmà bàjẹ́ báwọn èèyàn bá kọ̀ tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run àbí tí wọ́n ò lò ó ọlọ́run fi wá ń sọ nínú suratu fatir ayé ẹlẹ́kẹjọ fala tazhab nafsuka àbí fala tazhab nafsuka alayhim hasaratin wà nábì fala tuhliku nafsaka má ṣèrè ààrẹ lè ṣe hazanan fún bànújẹ́ lórí àwọn ẹni wọ̀nyí tí wọ́n ti sọnù ń bẹ pé ìkẹ́lẹ́ ànábì ó fẹ́ náà dọ́dọ̀ wọn ìkẹ́ Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ ọmọ kéékèèké ló ti bẹ̀rẹ̀ anabi fẹ́ràn àwọn ọmọ kéékèèké púpọ̀ fakana yuqabbiluhum bánabi sì jẹ́ aṣáájú tó kò wípé náà olùwà yìí bọ́dá tí láyé àwọn ọmọ kéékèèké ṣeré anabi ó gbé ọmọ kéékèèké fakana yuqabbiluhum yóò mọ̀ wá kíìsì wọn alo kíìsì àwọn kéékèèké ńjọ kan ó kíìsì Hasan ìkànnú àwọn ọmọ ọmọ rẹ̀ wakana indahul akra bin habis ìkan náà sàábé tá à ń pè habis wà ń bẹ lọ́dọ̀ ànábì iso yìí sọ ní pé wò jíṣẹ́ ọlọ́run ìnẹ́lẹ̀ aṣara fi wàlàd ọmọ mẹ́wàá mo bí ọmọ mi máa kọ̀ bẹ́lẹ̀ tó mínú àhàdà ee bẹ́ẹ̀ mo mo fanadọrọ ilayhi rasulillahi sallallahu alaihi wa sallam anabi wa ṣíjú wẹlẹ gbẹrẹ yìí anabi ni man la yarhamu la yurham ẹni tí kì í bá kẹ́yìn ọlọ́run ní kẹ́hùn náà àá máa kẹ́yìn ni kì í ṣàṣà alákọ̀wé kóra yóò máa di ọmọ rẹ̀ káàkiri ni kóra yóò máa bá ọmọ rẹ̀ ṣeré ni òun máa gbọ́ ọmọ tẹ̀lé ìyàwó rẹ̀ wọ́n bá láǹfààní rẹ̀ kó gbé mọ́nà káyì ànábì fẹ́ràn àwọn kéékèèké ìṣepọ̀ tànábì ṣe pẹ̀lú àwọn sàábí lọ́mọ kéékèèké ìṣepọ̀ àánú ni káwọn náà ti bẹ̀ kẹ́kọ̀ọ́ kódà nínú hadithi èyí tó lálàáfíà wọn náà lẹ́bi sọ wípé inni làádìkulù fi sọ̀láàtì wa ana uridu ìtọ̀látàhà ànábì nígbà míì tí wọ́n fẹ́ wọnú ọ̀run èyí fẹ́ máa kéwú tó gùn lórí ìdúró fàásìmọ̀ gbogbo ká àṣọ̀bí yìí wọ́n ẹkún ọmọ kékeré tí ń sunkún lọ́wọ́ fàtẹ̀jáwọ̀sù fi ayé ń kéwú tí ò ní gùn púpọ̀ nítorí kíni mímọ àlàmù mi ṣídàtì wájìdì omihi mi bùká ìhì nípa yìí pé ẹkún tọ́mọ yìí ń sun yóò máa fún ìyá yìí ń ìyá ìnira yẹn èmi náà wà á jẹ́ kí n kéwú táǹbà ké lẹ́yìn fatiha ń jẹ́ kó mọ níwọ̀n anabi wa ẹni ìkẹni o ẹni ìgẹni so n ta wa ń ní bí kése yí pé irun àlàálà kọ́ anabi máa kí o torí alásìgbọ́ ń bẹ́ o anabi máa fara balẹ̀ lórí irun kése pé kò ní rúkú dáadáa kése pé yóò torí rúkú lọ bí forí kalẹ̀ kọ́ kése pé tó bá forí kalẹ̀ tán tó jókòó lẹ̀ àbí kò ní jókòó yóò tún lọ forí kalẹ̀ lẹ́ẹ̀kejì kọ́ ṣùgbọ́n njọ́ tó bá gbọ́rọ̀ àwọn ẹkún báyìí tó bá ké fatiha tán pẹ̀lú farabalẹ̀ yóò ké súra náà pẹ̀lú farabalẹ̀ kọ̀ wá ní ké súra tó gùn là ń sọ torí ọ̀pọ̀lọpọ̀ yẹn lónìí ni wọ́n máa bá àwọn ìmáàmù tí bá ń kéwú tó gùn jà wọn á ní ìrun ah, ń kí yìí ìrun mọ́kàlẹ̀ ń kí fún wa yìí àṣìṣe mọ́kà ẹ wá bí adúlọ́ léèrè wípé tọ̀ ẹ wá bí adúlọ́ léèrè wípé ládàtàrà amáka ń fẹ́ sọ̀rọ̀ sẹ́yìn náà fẹ́ rẹ̀ bí sọ̀rọ̀ kọ́lẹ̀ yìí náà ń fẹ́ gbígbàdúrà tọ́lọ̀ ń ṣe sílùú maka ẹ máa ń tọrọ rẹ ìfọkànbalẹ̀ tí ìgbà nílùú maka ẹ máa ń wẹ̀ yín náà àjẹkẹ́bára maka ṣe ń kírun tó ń fara balẹ̀ kódà ń bi tàràwí èpì wọn ìgbà sámú wọn wọn fara balẹ̀ kódà lómi tí máa ń wò lórí sátáláìtì àgbà aṣáájú náà wọ́n sì ń kí báyìí wọ́n sì kí ogún rákà èmi àlè má balẹ̀ lọ́dọ̀ sígbàlà wọn máa ń kí gbogbo ibi tí wọ́n bá máa ń kírun rẹ̀ múdí àmọ̀ ta ni aláwọ̀ àtúbá wọn bẹ̀rù ọlọ́wọ́n ọba àá farabalẹ̀ lórí òun ni anabi máa ń farabalẹ̀ lórí òun ni ara ń takọ̀ lára oníṣẹ́lá muhammadu sallallahu alayhi wa sallam ìtẹ́ anabi sallallahu alayhi wa sallam kì í kọ̀ mọ́ lórí ọmọ kéékèèké nìkan kódà kọ̀ mọ́ lórí ọmọ èdè ènìyàn nìkan hátàlẹ̀ àyàwó ànáàtì wà dàwà tó fi dórí àwọn dábà ẹ̀rẹ̀ tó fi dórí àwọn ẹranko ìkànnì sọ̀hábí àgbà à ń abdulrahman bùnú abdullahi olóhùn pẹ̀lú nṣẹ́lá muhammad ndọ́ka lórí ìrìn àjò farahàn nahumra àwọn àrí ẹyẹ kan tó lọ́mọ méjì fàákàdínà fàdàkàyà sábà pé àwọn ọmọ kéékèèké mọ̀dọ́ bí àwọn fẹ́ kó ẹyẹ yìí máa ń wù wọn àwọn bá kó àwọn ẹyẹ yìí méjèèjì kọ̀pẹ́ rẹ̀ ìyá wọn tó ti kọ́kọ́ sá lọ ọ padà wá ìyá ń lọ lẹ́gbẹ̀gbẹ́ àwọn òjíṣẹ́ lá Muhammad wá dé ó bá wọn níbi táwọn wà màá fẹ́ jà yìí bí ha. rọ́dù wàlẹ́dẹ́hà ilé ìhà anábì yẹn ha ah, ló ẹni tó ya àwọn ta ya ìyá ẹyẹ yìí pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó ya lẹ́sẹ̀ kan náà ẹ dá àwọn ọmọ ẹyẹ yìí padà fún ẹ̀rí àánú nù ẹyẹ nu fa ẹranko ó ní wàrà àkọ́rìyà wàrà àkọ́rìyà tà náà mo lè kọ́ da harakináà gbàtà nàbì dé ó rí wípé ihò kan bẹ tó jẹ́ ihò àwọn táwa ń ṣe táwa ń fi gbogbo nǹkan ṣeré àti dáná sun ilé àwúrò ìgbé yìí anabi ni mani haraka hadhihi talos anabi ni talos sọ náà sí ilé àwúrò ìgbé yìí kulna nahanu ani ah, àwa ni òjíṣẹ́ Ọlọ́run kọọla anabi wa ni innahu la yambagi an yu'adhiba bin nar illa ẹ lọ mọ àwọn látò ní lọ. ẹnìkan ò lẹ́tọ̀ọ́ kó fi ìyá náà jẹ nǹkankan àfọlọ́wọn ọba tó dáná náà torí náà ẹ má sọ àwọn kòkòrò yìí ná má ìyẹn ni wípé ká má sọ wípé ṣe bí wọn kúkú lẹ́mìí lọ́rùn àánú ànábì gbọ́dọ̀ wọn wá lo oríṣiríṣi àwọn nǹkan lónìí tó ṣe inú gbóná àbí agbádá gbóná ni wọ́n jù abọ́bẹ̀ gbóná wọ́n fi dú u tọ́ eléyìí ànábì ò ṣe bẹ́ẹ̀ o ànábì ò sì fẹ́ bẹ́ẹ̀ o ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan o. nínú ẹja fún alápèjúwe kan abdullahi ọmọ jafaru ló gba hadith yìí muslim ẹ ló gba òun ló sọ fún wa mọ muslim ló gba hadith náà wá wọn ní àwọn bójúṣẹlá muhammad sẹni àjọyọ̀ kan àwọn wá débi kan fáyidà jámanu ataru, àtàrú fọjá àwọn wá rí i pé ràkúnmí kan wọ́n wá sáré wá bójú Muhammad sallallahu alayhi wa sallam ràkúnmí yìí fọjá dìjára wàzọ́rọ̀ fati àyìnáhù ràkúnmí yìí ti dààmú ó ń sáré yànnàyànnà wá bójú ṣe ńlá Muhammad omijé ijú mẹ́lẹ́ ojú rẹ̀ ẹni tó gbàdísì yìí wá ó láwọn méjì nínú àwọn ó ní ìgbà táwọn rí ọjọ́ àwọn lójú anabi bó ṣe súnmọ́ jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi sallam anabi masaha àyìnáha anabi fọ anabi bá wa anabi bá nu omijé ojú rẹ̀ kúrò fasakana ni rankumi bá farabalẹ̀ anabi ni man sahibul jamal talento ni rankumi yìí fàjà afata min al ansar ẹnìkan náà ara madina bá wá ó ní wòjíṣẹ́ lọ́hùn huwali ya rasulallah olóhùn lòún ní anabi ni ama tatakilaha fi hadhihi al-ba'ima ó sì bẹ̀rù ọlọ́run ọba látara dábàá tó níyì allati malakaka Allah tọ́lọ́run ọba ni kọ́ wà lábẹ́ ìkápá ni rẹ̀ innahu shaka ilayya anabi ni rankumi ti fẹjọ́ sùn mí anaka tujiru wọ́tòdì ìgbòho ó ní ọma máa ń febi pa òun sì máa dààmú òun ntágbára àwọn ọ̀ka ọmọ ẹgbẹ́ olóhùn lórí ẹ̀rí ẹ̀wà náà nàbí sallallahu alaihi wasallam ẹ̀wò bá nàbí kò wọ́pẹ́ ah, dábà kí dábà èèyàn gan lọ́dọ̀ níbi àwọn èèyàn lásìkò tá a wà yìí làwọn èèyàn ń gbé yìí oríṣiríṣi nínú ìlú tí mùsùlùmí kódà bó ṣe yẹ ọ̀kan tó wà ká máa wá rí i pé wọ́n ń yọjú àwọn èèyàn wọ́n ń gbéyàn lápá ọmọ ń gbéyà kó o ti ṣògùn owó eléyìí burú o ọlọ́nkójọ kó bá táwùjọ wa ṣe o anábì wa sallallahu alayhi wa sallam ọlá gbogbo nǹkan anabi wa nabi yul hilmu hulmu ni anabi wa ni sùúrù ni sallallahu alayhi wa sallam yahusu asahabahu ala lihilmi maal mukhtiyin anabi kọ́ wa yìí pé ká máa ṣe sùúrù pẹ̀lú àwọn tó bá ṣàṣìṣe bánabi sọ ma ń ṣe pẹ̀lú àwọn ni o gbogbo wa la mọ ìtàn sàábẹ àgbà ẹ eh, sàábẹ kan tó yẹ pé àròbí yù ni ọ̀rọ̀ tó kó ti wá tọwọ́ masalasi onṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó bá bọ́ sẹ́gbẹ́ kan nínú masalasi faqama yabu ní bá ń da omi ní bá ń tọ̀ faqama hasabu rasulillah sallallahu alayhi wa sallam níbi gbà sí matana àwọn sábẹ́ ànábì wá dìde láti ṣe kíni o láti kọ̀ fún ànábì ni la tuzrimuhu ẹ ẹ má dàtọ̀ máa ẹ wọ̀ gan la tuzirimuhu ẹ má dátọ̀ máa ń dì wọ́n ní ẹnìkan ní yúróòpù àdìsí yìí lọ́gbọ́n tó fi gbà sílám àṣẹ ewu ń bẹ níbi kéèyàn máa tọ̀ lọ́wọ́ kéèyàn dátọ̀ máa yẹn ń dì ó lákòóbá kan tó lè ṣe fara ó ní gbogbo rẹ àwọn tọmọ máa ń tọ̀ sí tí wọ́n pọn tí wọ́n máa ń pọn ọmọ tọmọ ńlẹ̀ máa ń dì ó ṣe ń tọmọ yìí ó fi ní tòfin ní tọ̀ sí ọlá ni dèdí fún ni àbí ọmọ wulẹ̀ gbé pọn tó bá ti tọ̀ kò yà jẹ́ ọtọ̀ ìfúnláyà òjíṣẹ́ lá Muhammad sallam anabi gbọ́mọ dání rí tọ́tọ̀ sí la wọ́n fẹ́ kọ́ anabi lẹ́yìn fílẹ̀ ọjọ́ yọ̀ọ́tọ̀ òní ẹ̀bùnmi wa ńgbè kó bìnrin ni ẹ̀ ńgbè pé orí anabi gbọ́ kọ́kùnrin bá ní kí wọ́n ṣe kí ni o kí wọ́n wọ́n omi sí i kí wọ́n fọ̀ ṣùgbọ́n tó yẹ pé ẹ̀ ńgbọ́kọ́kùnrin ni kí wọ́n wọ́n mi sí i ṣùgbọ́n tí wọ́n kó bìnrin ni kí wọ́n sì kí ni kí wọ́n fọ̀ àyè ṣètò mẹ́ni ń dì anábìnrin látẹ̀sìrì mu òhù ẹ fílẹ̀ ẹjọ́ tọ̀ tán dàwùhù ẹ fi kalẹ̀ ọwọ́ fatarakùhù à lẹ́sẹ̀ kan náà sàhábà wọ́n bá fi kalẹ̀ ọba tọ̀ ọ̀tọ̀ tọ̀ tán inú mọ́sálásí o sọmọ dàá anábìnrin wa pè fàkọ́ làlẹ́ hù anábìnrin. إن هذه المساجد لا تصلح لشيء من هذا البول ولا القذر إنما هي لذكر الله عز وجل وصلاة وقراءة القرآن anabi ni o láwọn masalasi yìí ìlú masalasi ni anabi àti gbogbo tí ń jẹ masalasi kò sí fún tọ àyè tọ ń bẹ àyè tọ tiẹ wọn lè lọ kódà àyè jù dọ̀tí síbẹ̀. Si innama hiya li dhikrillahi ta'ala àmọ́ gbọ́ wáàsí ń bẹ̀ ni àmọ́ dárúkọ Ọlọ́run bá ń bẹ̀ ni àmọ́ rántí Ọlọ́run bá ń bẹ̀ ni àmọ́ kí alukurani ń bẹ̀ ni àmọ́ kírun ń bẹ̀ ni rawahu Muslim Muslim ló gba àdìsí wa o àdìsí ọlọ́lá fi àní o ẹ̀rí aláṣìṣe lẹ́nu yìí ọ̀rọ̀ òsì yé Ànábì sì ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ẹ̀dẹ́fẹ̀já ṣe sùúrù pẹ̀lú àwọn tọ́lọ̀ ọ̀bá yé tí bá ń bẹ wa eléyìí ló fà inú sàbẹ̀ náà wàá dùn inú lábáwọ̀ pé wàá dùn ńgbà tí orí nítorí orí orí sùúrù orí àmúmára orí ìkẹ́ lára oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. wọn náà bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ńgbà tó ṣe tán lọ́ba ṣàdúrà ẹ̀kọ́ àdúrà wo ló ṣe ó ní Allahumma olúwa o irhamni wa Muhammadan kẹ́mi kò sì kẹ́ Muhammad wala tarham ma'ana ahada mákàní kankan lẹ́yìn wa sẹ́mà ntí wọ́n ṣe fún yẹn lọ́fẹ́ dùn <laughs> kílẹ̀ nàbí wa wí sallallahu alaihi wasallam anabi ni lakọ̀dọ̀ tahajjadta wasi'a ayidọ̀ yakuta o ntọ́ fẹ́ o sì sọ́ di ntọ́ fún ìkẹ́ ọlọ́run ọba fẹ́ púpọ̀ kọ́lọ́run kẹ́mi ànábì kọ́kẹ́wọ̀ tọ̀ tọ̀ tá a jọ padà tọ̀ tá a tọ́jú mọ́sálásí àwọn tó fẹ́ lù ọ́ tá a ní wọ́n mọ́ lù ọ́ kọ́ wá ké gbogbo wọn náà kò dí ìkẹ́ ọlọ́run lọ́wọ́ ìkẹ́ ọlọ́run fẹ́ jù bẹ́ẹ̀ lọ sẹsùn ọba nàbí wàá sọ fáwọn sàdóńgbà yẹn pé ẹsẹ kí ni o ẹdá omi ẹdá omi síbi ìtọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tá nàbí bá sàdó yìí tán ọsọ fáwọn sàhábà yìí pé ní ẹdá omi síbi ìtọ̀ rẹ̀ eléyìí jẹ́ fọ́tò bí anabi ṣe ṣe pẹ̀lú àwọn tó wọ́n jọ lò gbà nípa pé ó ṣe sùúrù pẹ̀lú wọn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ọ̀rọ̀ tí ọ̀tọ̀ rọ̀ iná wì iná wì àwọn wáàsí àwọn oníwàásí iná àyíṣe bẹ́ẹ̀ kọ́ dáa anabi ò ṣe wáàsí iná báwọn kódà anabi ò fẹ́ kéèyàn pé iná nígbà tí wọ́n sì ń bẹ láyé kódà lọ́dọ̀ wa ń bì gan àwọn sábà dáṣà wọn ọmọ iná wọn tẹ ní ọmọ ẹná ọmọ ẹná ọmọ ọmọ yẹyẹ ọmọ ẹná àìkú yẹn lọmọ ẹná nígbà tí o ti kúrò láyé ó lè padà túbá lọ́dọ̀ Ọlọ́run kódà bí wọ́n ń hùwà ẹ̀ṣẹ̀ kan tó lágbára Ànábì ṣe sùúrù púpọ̀ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ alápèjúwe kan sí láàrin yìí ìkan náà sọ̀hábà àbí ọ̀dọ́ kan sọ̀hábà náà ni ọ̀dọ́ kan ní ya ìwé òjíṣẹ́ Ọlọ́run àdúnilì zina anabi ah, yọ̀dá fún mi wọ́n fẹ́ máa ṣe zina ah, ah, ẹ̀yin náà ṣe ha fàákìbọ̀lẹ̀ lọ́kọ́ mu àlehi fẹsẹ̀jẹ̀ rúùbù àwọn yẹn lọ́ọ́ bá ẹ ṣe ọ̀gbádùn ní kí ló ṣe ọ̀gá anabi ni ìdùnnú ẹni kò súnmọ́ mi ẹ̀rí ẹni tẹ́mi rẹ̀ ga ẹni tó yẹ pé ní alẹ́ pẹ̀lú ọmọ búlóòní anabi ni súnmọ́ mi súnmọ́ yìí súnmọ́ yìí ànábì ò ṣépèlé o sàkótá pé àwọn yọ̀ǹda àlùfáà lónìí ni wọ́n ṣépè ló ń tọ̀ ọ́ ni ẹni tí ẹ ṣe yí pé ẹni tí ọ̀sọ́ pé wọ́n ṣe sì ná káfọ́ sọ̀rọ̀ kí wọ́n ṣàwọ̀ pé ah, ọ̀rọ̀ táfà yìí sọ àṣìṣe wà ń bẹ̀ kó sì wàá ṣàlàyé báyìí lọ́lọ́run sọ báyìí lánàbí sọ kó wàá torí ẹ̀dá lájà ń bí la <laughs> káfà yìí wàá máa ṣépè kò ní délé ní òwì ni yóò hùn ní òwì ni gbogbo orí eléyìí ẹ̀sìn ni wàláhì làwọn yìí wọ́n yẹ àlùbáríkà rẹ̀ bẹ́ẹ̀ yọ tán yóò hùn wá gbogbo eléyìí wọ́n lásìkò làwọn lóòótọ́ àwọn ọ̀rọ̀ ilé ayé wọ́n dàpọ̀ wọ́n sàṣàánú fún wa. ọ̀dọ́ yìí ní kánibà yóò dá fóun kóun ṣe sí ní anábì ní súnmọ́ mi fọdẹ́ nàá mi ní kọ̀rí ibà ọwọ́ súnmọ́ iṣẹ́ lá ó jókòó lẹ́gbẹ̀ẹ́ anabi anabi ni atohibuhu le omik sinato wii ṣe ọfẹ fún ìyá rẹ a ó ní lawalwa jaalani lọhu fidaaka Ọlọ́run má jẹ́ nígbà yorùbá bá ní mo tàka ó sì dànù mọ̀mọ́ àti gbọ́ anabi <laughs> ni wàlànà nasu yuhibbunahu li ummahatihim kò sẹ́ni tó ń fẹ́ kán báyà wọn náà ṣe sì náà àwọn obìnrin tó bá ṣe sì náà wọn ìyá àwọn kan ni wọ́n jẹ́ anabina fa tuhibbuhu libintik ṣé ó lè yọ̀dá kán bọ́ ọmọbìnrin rẹ̀ ṣe sì náà kọ́ mọ́ bá sùn oníláwọ̀ lọ́wọ́ ọlọ́mọ jẹ́ owó ò lè gbà anabi ni wala nasu yuhibbunahu libanatihim anabi láwọn èèyàn fẹ́ bẹ́ẹ̀ fáwọn ọmọbìnrin wọn ẹni tí wọ́n bá fẹ́ ọmọ wọn tí wọ́n fẹ́ bí ni wọ́n ń fẹ́ anabi tó bí ọfẹ́ bẹ́ẹ̀ fún ọmọ ìyá rẹ̀ lóbìnrin nísàn pé rárá anabi ni àwọn tí wọ́n fẹ́ máa bá ṣe sìn náà ọmọ ìyá àwọn kan náà ni wọ́n jẹ́ afatuhibbuhu li amatika ọ̀hún ku ẹ̀ẹ́ eh, eh, ìbátan rẹ àǹtí rẹ lóbìnrin sọlẹ ọfẹ bẹ́ẹ̀ fún sọfẹ bẹ́ẹ̀ fún ọǹkù ẹ fún gbogbo àwọn tó sàkàn ọ lápá ìyá lápá bàbá lóbìnrin ní sàǹpé rárá rárá ànábì ni àwọn àwọn ẹni òun náà wọn bá àwọn kan tán tí wọn ò ní fẹ́ kọ́ bá wọn ṣe sùn náà ànábì ò sí lẹ́yìn nìkan ẹni pípọ̀ láàlàyé yìí ẹni yìí ti ródòdó ànábì fún wa bùn ládùúgbà ànábì ò sí pè fún ọ ẹ̀rí sallallahu alayhi wa sallam alámi ní Allahumma ẹ̀rọ̀gbìn fèrè dàmbàhù ọlọ́run bá ń forí ẹ̀ṣẹ̀ jẹ́ nìyí tó gbé ẹlẹ́ṣẹ̀ ni wọ́tọ́hìrì kọ́lìbà ọlọ́run bá ń mọ́ ọkàn rẹ̀ wàhásìn fàrùjà bá sọ abẹ́ àwọn tó gbà ẹ̀dínsì yìí wá wọ́n ní falamiyakun bá dàzálìka yẹlẹtẹfitu ila shay'in rawahu ahmed hadisi amadu ló gbà wá àtìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ tànàbí kìlọ̀ fẹ́ nìyí pẹ̀lú àlàyé yìí tó sì bùn ládùúrà wọn lẹ́ni yóò wọ̀túnwòsì mọ́ kò sí hànàhànà mọ́ ó lè fọ́ kò ṣeṣe kú ṣe mọ́ láti gbà wọ́n ẹ wo àlàyé ànábì wa bánábì ṣe ṣe o pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ ní ẹgbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ pẹ̀lú àwọn sàábé rẹ̀ alánàbì wa sallallahu alayhi wa sallam ya'muru rasul asahabahu wa yunabbihu anabi a máa pa àwọn sábẹ́ rẹ̀ láṣẹ tó bá ti di pé wọ́n ṣàṣìṣe yóò pè wọ́n ṣàkíyèsí ni kìsì pé pè ní ọ̀sẹ̀ fún wa. lápèjúwe ya'muruhum birifqi fi mu'amalatil khadam anabi ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ ọ̀dọ̀ lọ́dọ̀ abẹ́yìn tẹ́ ẹ láwọn tí bá yín ṣiṣẹ́ ẹ máa ṣe dáadáa pẹ̀lú wọn anabi ni nínú àdìsí Bukhari gbà wá anabi ni hum ikhwanukum gbogbo àtàbá ni wọn ibi iléeṣẹ́ tá a ni níbi iṣẹ́ wọlọ́fíìsì wa ni kama wòye pé ní ebi bẹ́sẹ̀ ń jà lásánlásán kan ní ebe nìkankan lásánlásán ti ń gbálẹ̀ ni ebe ọmọ ọ̀dọ́ ńlẹ̀ wa ni houseboy wa ni ká ṣe dáadáa pẹ̀lú wọn nítorí bí sọ nípa wọn ni wípé hum ikhwanukum ọmọ ìyá yín ni wọ́n ṣe o ja'alahumullahu tata aydikum ó kàn wọ ọlọ́run ọba ó fi wọ́n sábẹ́ ìkápá nìyí ẹ̀yin náà ronú bọ́lọ́run bá fẹ̀yìn náà sábẹ́ ìkápá ni irú èèyàn báwọn kí lẹ́ẹ̀ ṣe nítorí fi máa ṣàánú wọn nù. arábìnrin ni fa'timuhum mimma ta'kulun irú tẹ̀ ń jẹ ni ẹ máa fún wọn jẹ ntọ́ da tẹ̀ ń jẹ ni ẹ máa fún wọn jẹ wa alibisuhum mimma talbisun irú aṣọ tó da tẹ́ ń wọ̀ ní kẹ́mọ́ fáwọn náà wọ̀ wala tukallifuhum ma yaghlibuhum ntí ọba ju agbára wọn lọ ẹ má gbé kà wọn láyà ẹ má gbé fún wọn kódà fàyín kalaftumuhum fa'inuhum ṣùgbọ́n tó bá yẹ pé ní by mistake ẹ ti gbé nǹkan kan lé wọn lọ́rùn pé ẹ ṣe léyìí ẹ wá rí i pé agbára wọn ò lè ka ẹ ràn wọn lọ́wọ́ ẹ bá wọn ṣe àbí ẹ dìkù fún wọn ẹ rí i pé eléyìí àkéèsí nìyí fún gbogbo àwa tí a bá láwọn èèyàn lábẹ́ eléyìí náà sì bá àwọn tí ń darí wa wí ẹ̀rí wípé irú táwa ń jẹ kọ́ làwọn ń jẹ o irú ọkọ̀ táwọn ń lò kọ́ làwọn ń lò owó kéékèèké tá à ń gbà lóṣù wọ̀nyí kò tó àwọn náńjọ́ kan ṣoṣo àtàwọn àtọmọ wọn kó kálukọ́ páyọ̀ ọlọ́run Abu Masoud ọlọmọṣà bá yọnu sí ìkànnì àwọn ansọ́ọ̀rù ni ara Madina kọ́hún ó ní kúntù adúrúbù gòláàmà lè ó ní ọmọ kan tí ń gbọ́dọ̀ ọ̀hún ọ̀sẹ̀ ọ̀hún òun wá ń lù fasanitu min khalifi sauta ibi tó kò tí ń lu ọmọ yìí lọ́wọ́ òun wá gbọ́ ohùn kan lẹ́yìn òun tóun yẹn ń sọ wípé ilam abba lallahu akadaru aleikum minka aleihi ọlọ́run lágbára lórí rẹ ju irú agbára tó nítò fífi àjẹ yìí lọ o ẹni tá à ń wí yìí sọ́ábẹ́ yìí òní fàtàfàtù ń bá wẹ̀yìn wò fàyìdà huwa rasulillahi sallallahu alayhi wa sallam àfi bí mo ṣe rí wípé oníṣẹ́lá muhammad lọ sọ bẹ́ẹ̀ ah fakultu ya rasulallah wọn á lè wò jíṣẹ́ ọlọ́run huwa hurun liwajihillahi láti sìn lọ mo fi lẹ̀ mo bọ́kun ẹrú kò lọ́rùn rẹ̀ nítorí tọ́lọ́run ọba láti fi wojú orí ọlọ́run anabi ni ama lawo lamutafo al lalafahati kanaru awo lamasati kanaru bọ́ọ̀ bá ṣe tó ṣe yìí ni látara yàtọ̀ fi jẹ́ yìí iná bá yí ọ la iná bá rà ọ ẹ dákun ẹ jẹ́ àṣẹ dáadáa pẹ̀lú àwọn tí àbájọ ń gbé anabi wa muhammad sallallahu alaihi wa sallam a máa ṣe dáadáa ó sì fi dáadáa yìí kọ́ wa pẹ̀lú àwọn tí ọjọ́ ń gbé. arasulu jawad yu'allimu asahabahu an yajudu oṣiṣẹ́lá muhammad ọlọ́rẹ̀ ni ọlọ́rẹ̀ ni ẹni tí máa tọrẹ ni ẹni tí máa bùyàn ní nǹkan ni ilẹ̀kùn oṣiṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam a máa dún gbà gẹ́gẹ́ bí ṣe máa dún mú wa ẹ má jẹ́ ó jẹ́ wípé ilẹ̀kùn ti wá mú wá mú wá nìkan ni wọ́n máa dún tọ́rọ̀ pọ̀lọpọ̀ àwọn yọ̀ǹgì àlùfáà lónìí ọ̀dọ́ àfáà ní jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀kùn tí wọ́n mú wá mú wá ni ilẹ̀kùn tí wọ́n ègún gbà wọ́n ègún yẹn ní nǹkan ẹ sọ mí kalẹ̀ náà ni máa wáyé ilé àfáà ẹgbẹ́rù yìí wọ́n ní kì í sí ilé àfa èyí ṣe ẹni ẹni tí àfa àti báyìí bá ń ṣẹlẹ̀ nílé rẹ̀ wọ́n yẹ pé wọ́n kà máa sọ̀rọ̀ kalẹ̀ ńbẹ̀ ni wọ́n yẹ ti bẹ̀ ẹgbẹ́rù lọ́gbọ̀ míì irú àfa náà tó sì ní bẹ́ẹ̀ irú àfa náà kọ́mọ̀ yìí kó wọn kọ́ ṣe oníṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam anabi wa jawadun ọlọ́rẹ́ ni ó wá fi ìtọ́ rẹ̀ ó fi kọ́ àwọn sàábì rẹ̀ àwọn àdìsí pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ nínú tàgbésí ayé rẹ̀ tó sì pé ṣẹlá Muhammad wọn ni akaramu nasi wa ajwaduhum anabi jẹ́ ẹni tí ma tọrẹ jù àtọ́ àmẹ́lá yakhshal faqra bánabi sì ma tọrẹ ìtọrẹ ẹni tí ìgbẹ́rù òṣì ni kò sì ní bí àtọ́ ní òun náà máa bonya kódà la yarudu ahadan fi talabihi bí nàkàbà wọn fà ń kẹlọ́dọ̀ ànábì ànábì yìí dá padà kódà ìyáfurahu bí ìkìrámì nàásì ka ànáhùn húnmù lẹ́sìn ìkìrìmù náà bá nàbí bá bóyàn ní nǹkan yóò tún wá pín ẹni wílé bẹ́ẹ̀ ni wípé àbí òun ló ń gun ànábì ní nǹkan ni ẹni pẹ́lú mi àmọ́ tọrẹ lóòótọ́ àmọ́ yóò tọrẹ ọ̀hún pẹ̀lú fáàrí ni torí ọwọ́ òsì ló fi mọ́wó jáde lápò yóò wá nà sí nínà ti yẹ̀yẹ́ anabi ń ṣe báwọn sallallahu alayhi wa sallam débi wípé anabi ní ahabu nasi ilallahi anfa'uhum ẹni tó dáa jù láàrin yín tọ́lọ́wọ́n bá sì fẹ́ràn rẹ̀ jù láàrin yín lẹ́ni tí bá ń wúlò fáwọn èèyàn ẹ̀rí ẹni tó wúlò fáwọn èèyàn wa ahabul amali ilallahi azza wa jalla sururun tudikhiluhu ala muslimin anabi ní iṣẹ́ rẹ̀ téèyàn lè ṣe tọ́lọ́wọ́n bá fẹ́ràn púpọ̀ òun náà ni ìgbà yòówù téèyàn bá ti ń kí ìdùnnú bọ ọkàn àwọn èèyàn tó bá ṣe tí ń gbẹ lómi nínú aw takshifu anhu kurba àbí ntọ́ bá ṣe tí ń jẹ́ tí ń gbé ìbànújẹ́ yẹn kúrò wa taqdi anhu dayna abẹ́rẹ́ ẹni tó jẹ gbèsè tó wà ń bá san anabi ní iṣẹ́ tó dáa jù tọ́lọ́wọ́n bá fẹ́ràn ni anabi ni wàlá ni amṣi máa àkìlì mùsùlùmí fi hajjatin anabi ni kí n tẹ̀lé nìkan lọ síbi tó ti ní bùkátà tó ti ní dì mí ahabu ilayya min ani atakifa fil masjid shahara anabi lọ tẹ́ mi lọ́rùn ju kí n tẹ̀ kí n lọ mọ́sálásí kí wọ́n lọ ṣe é ti káàfù níbẹ̀ fóṣù kan àṣẹ ìwúlò fẹ́lò míì ìsìlámù kà kún kì í pé mo jókòó nǹkan ṣe bá dà nìkan ìsìlámù ń fẹ́ fàsìkò lẹ̀ kó ṣèbádà fọlọ́run fàsìkò lẹ̀ kó fi bí àbùkátà àwọn ènìyàn hadisi yìí rọwáhu ibùnú abiduniya wa hasanahu albani ntọ́gbà hadisi wà ládàrúkọ yìí afa wa gbé albani afa aladisi, wọ́n ládìsí náà ni.